Ramadan Karim, Ramadan Karim, bí a ti mọ̀ wípé àwẹ̀ ti ń súnmọ́lé ti ọdún yìí wo àwọn oúnjẹ tó yẹ kí àwọn tí ó ń gbàwẹ̀ yàgò fún lásìkò Ramadan àti èyí tí ó yẹ kí wọ́n máa jẹ o. ọjọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2024 ni àwẹ̀ Ramadan ọdún ọdún yìí yóò bẹ̀rẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáyé àwẹ̀ náà ni wọ́n fi sàmì sí àsìkò tí Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwẹ̀ náà jẹ́ ọ̀kan gbòógì lára àwọn òpó márùn-ún tó gbé ẹ̀sìn Islam ró ó sì jẹ́ dandan fún gbogbo mùsùlùmí láti kópa nínú rẹ̀ àyàfi àwọn tó ń ṣàárẹ̀ lásìkò àwẹ̀ ọ̀hún àwọn mùsùlùmí yóò jẹun ní àfẹ̀mọ́júmọ́ èyí tí wọ́n ń pè ní sáré wọn kì í jẹun tàbí mu omi lásìkò àwẹ̀ náà títí dìgbà tí wọn yóò fi ṣinu ní ìrọ̀lẹ́ irúfẹ́ àwọn oúnjẹ wo ló yẹ kí mùsùlùmí tó ń gbàwẹ̀ nínú oṣù Ramadan máa jẹ onímọ̀ nípa oúnjẹ Tama sọ pé oúnjẹ tó ní èròjà protein carbohydrate vitamin àti mineral ló yẹ kí ènìyàn máa jẹ nígbà tí ó bá ń gbààwẹ̀ lọ́wọ́ kí ó lè ní okun tá máa gba àwọn tó ń gbààwẹ̀ ní ìmọ̀ràn láti máa jẹ oúnjẹ tó wúlò jùlọ. Rótìmí Orílọ̀ ló ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.